نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 قلتكم أن إن أطعتموه ولا تعجبنكم كثرتكم إن عصيتموه ولكم في رسول الله صلى الله عليه وسلم ومن معه أسوة حسنة يوم فتح الله مكة لنبيه بعشرة آلاف من المؤمنين انضم إليهم ألفان ممن أسلم بعد الفتح وتلك كثرة كافية لإدخال العجب والخيلاء في نفوس أفراد الجيش إذ حشدت قبيلة هوازن وثقيف ما حشدت وحمل وحملت وحمل رجالها على المسلمين حملة واحدة هزتهم حتى ولوا مدبرين إلا الرسول صلى الله عليه وسلم ونفر ونفر ونفر ونفر, ونفر إلا الرسول صلى الله عليه وسلم ونفر من كبار الصحابة والرسول يصيح بأعلى صوته إن إلي أيها الناس أنا النبي لا كذب أنا ابن عبد المطلب والعباس ينادي بأعلى صوته يا معشر الأنصار يا معشر المهاجرين يا أصحاب الشجرة حتى عادوا للقتال بحماس وشجاعة فنصرهم الله بعد أن أذاقهم الله شبه الهزيمة وذلك لإعجابهم بكثرتهم وعلمهم الله أن الله إن ينصر فبجنود منه وإن يخذل فلا تنفع كثرة ولا قوة ولا مال ولا حيلة قوتكم يا عباد الله أفرادا وجماعات أن تكونوا طائعين لربكم مصدقين لتنزيله متبعين لأثر نبيه في كل كبير وصغير الحمد لله وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين لقد تجمعت للمسلمين يوم حنين غنائم لم يسبق لها مثيل ستة آلاف من السبي وأربعة وعشرون من الإبل وأربعون ألفا من الغنم فأتى النبي صلى الله عليه وسلم وفد هوازن يستشفعون به إلى المسلمين وبالنبي وبالمسلمين إليه حتى رد, حتى رد إليهم نساءهم وأولادهم ومعظم الغنائم تأليفا لقلوبهم وبخاصة قلوب من قد دخل في الإسلام منهم وقد حز ذلك في نفوس بعض المسلمين فقام فيهم الرسول صلى الله عليه وسلم يقول ألا ترضون يا معشر الأنصار أن يذهب الناس بالشاة والبعير وترجعوا أنتم برسول الله إلى, إلى رحالكم اللهم اجعلنا خلفا حسنا لسلف حسن ولا تعظم الدنيا في أعيننا ووفقنا لخير الدنيا والآخرة وصلى الله على محمد وعلى آله وصحبه وصحبه أجمعين adúpẹ́ fún ọlọ́run وبا وبا لك kí كي ọpẹ́ gbogbo ẹ̀yìn gbogbo ògo kó máa bá ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe bá títóbi ẹrú sin ọlọ́run ẹ páyà ọlọ́run ọba nípáyà tí ó tọ́ sí ẹ sìn nísìn ẹni tá a sìn pẹ̀lú ìdánilójú wípé ohun tó sọ̀kalẹ̀ káfí sí ohun òdodo ni tí ò sí òdodo míì lẹ́yìn rẹ̀ ẹ mú sùúrù lórí sísìn bó ṣe léwu kí sísìn ọlọ́run ọba ó nira kó gbàrọ́jú tó torí pé ọba tó pàṣẹ pé ká sìn òun òun náà mọ̀ pé ò rọrùn múmú sùúrù rírọ́jú yín náà lọ́lọ́run ọba fẹ́ gbà tí ó máa jẹ́rìí sí pé ímánì tí ẹ lẹ́ ní nínú ẹ̀mí tẹ́ fi ahọ́n gbé jáde ó jẹ́ òdodo pẹ̀lú sùúrù tẹ́ ẹ bá ṣe lórí àṣẹ ọlọ́run ọba tí ò rọrùn láti tẹ̀lé ẹrú sin ọlọ́run ẹ sìn ní ìrètí ẹ̀san tó dájú tí ò síyèméjì nípa ẹ̀ ẹ má sìn ín nísìn bó bá lọ jẹ́ bẹ́ẹ̀ ń kọ́ a kì í mọ̀ ó lè lọ jódòdó kẹfẹ́rí ní gbogbo ẹni tí ń bá ń sin lọ́hùn nísìn bó bá lọ jó òótọ́ onígbàgbọ́ òdodo lẹ́ni tó dá lójú pé kò síyèméjì àìkú làìrẹ́sàn ṣẹ́ ẹni gbà àwa bẹ ọlọ́run níjọ́ náà tọ́lọ́run ó bá pín ẹ̀sán fún kálukú oore ni kọ́lọ́hún ó pín kàn wá ẹrú sin ọlọ́run àìpọ̀ yín kò gbọ́dọ̀ dẹ́rù bà yín débi kẹ́ ẹ wá rò pé ẹ̀ ní borí ẹ̀ ní láṣeyọrí nípa pẹ́ẹ́pọ̀ bó bá ti ń da yín lójú kórí òdodo lẹ́wà ẹ má mìkan bẹ́ẹ̀ náà ni pípọ̀ yín kíkó gbogbo ohun téèyàn fi ń ṣe sábàbí agbára jọ ńlẹ̀ ayé ń bí ẹ má jẹ́ ó jọ yín lójú débi kọ́kàn yín ó wá balẹ̀ wípé àṣeyege o ó ti dájú ṣáká pẹ̀lú ń tẹ́ kójọ yìí lópin ìgbà tó bá jẹ́ pé ní tàpá sófin ọlọ́run ọba ní gbogbo ń tẹ́ kójọ ọ̀hún gbogbo ń tẹ́ fi ń ṣagbára ọ̀hún wàláhì ẹ̀fúùfù ni. ẹ̀kọ́ tó péye àpèjúwe tó rẹwà jù ọlọ́run ní ká kọ́ lára òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn aláìhẹ́sẹ́lẹ̀mù àti àwọn tóun ṣàlẹ́ṣà tí wọ́n dúró tì í ní ọjọ́ kan tí òun ọlọ́run ọba tóun sọ ọ̀lẹ́ di alágbára ìjọ tí àwọn ẹrú àwọn ẹni yẹpẹrẹ ìlú mẹ́kà àwọn aláìní àwọn tá a fọwọ́ nù lára ń gbà kan rí tọ́lọ́hún sọ wọ́n di alágbára tí wọ́n wọ ìlú náà padà tó wá jẹ́ pé agbára ìlú mẹ́kà ọwọ́ àwọn wọ̀nyí lọ́lọ́wọ́n bá dá padà sí látara pé wọ́n dúró déédéé wọ́n gba ohun tí wọ́n láwọn gbàgbọ́ wọ́n gbàgbọ́ lórí ẹ̀mí wọ́n mú sùúrù lórí àdánwò lọ́lọ́kan òjọ̀kan ìlérí ọlọ́run wá ṣẹ bí kì í ti ṣe yẹ bọ́lọ́run bá ti ṣe fẹ́rú àwọn ọ̀lẹ́ ọjọ́ náà wọ́n padà wọ ìlú mẹ́kà lálágbára táwọn alágbára inú ìlú mẹ́kà tí wọ́n wá ń sá lọ gọ kiri pé kọ́wọ́ má tẹ àwọn kànábì tó máa kéde pé ẹni bá wọlé lágbájá àtúwúlẹ̀ ẹni bá ṣe ń báyìí àtúwúlẹ̀ ẹni bá wá bàtà mọ̀dò àtúwúlẹ̀ àwọn wọ̀nyí ni wọ́n máa ń wora wọn lálágbára ayé tẹ́lẹ̀ ẹrú sí ọlọ́run ọlọ́run gbé ògo fọlẹ̀ ńjọ náà látara pé wọ́n dúró ti àṣẹ ọlọ́run ọba wọn ò mí kàn wípèlè rí ọlọ́run ọba ń kọ́ àìṣe ò sí bọ́lọ́run bá ti ń ṣe é lọ́jọ́ náà àwọn onítàrí wọn láwọn tí wọ́n bá òjíṣẹ́ ńlá wọ ìlú mẹ́kà nínú àwọn sọ̀hábà tí wọ́n bá wá láti mẹ̀dínà àwọn ò dín ní bíi ẹgbẹ̀rún mẹ́wàá lẹ́yìn tí wọ́n wọ mọ́kà tán àwọn bíi ẹgbẹ̀rún méjì kan tún darapọ̀ mọ́ wọn tí wọ́n ń wá ń lọ bíi ẹgbẹ̀rún méjìlá wọ́n ní àfitọ́mà nẹ́bí ádámù ò bá níjọ́mà nẹ́bí ádámù ló kù bá ti ń bẹ lọ́wọ́ ẹni ìjọra ẹni lójú a máa tọ agbára wá a máa bágbára rìn ni àfẹni ọlọ́run bá ṣàánú tó rántí pé a ah, ẹni ọlọ́run bẹ lẹ́yìn ẹ̀ lálágbára o àwa tó jẹ́ pé nígbà tá a ja ogun àkọ́kọ́ ní medina wọ́n la lé díẹ̀ lọ́gọ́rùn-ún mẹ́ta ni ní ogun bedr ọlọ́run ò wá torí ipá tó nǹkan kó dá wa dá ó fún alárànṣe lórí àwọn ọ̀tá n tó dín lẹ́gbẹ̀rún kan lọ́jọ́ náà lọ́hùn-ún ló wá ń di ẹgbẹ̀rún méjìlá lọ́jọ́ ìní wọ́n ní gẹ́gẹ́ bíi nature ọmọ anabi adam ìjọra ẹni lójú ìfẹ́ gbẹ̀mílẹ̀ agbára tá a fojú rí ti ń bẹ lọ́wọ́ ẹni ó ṣe èyí tó pọ̀ nínú àwọn tó wà lẹ́yìn ànábì ìjọ tá à ń sọ yìí ọlọ́run ọba ó tọ́ka wa sí ìtàn yìí nínú súrọ́tù tóbà tó ti ń sọ yìí pé lakod nasara kumulahu fi ma wá tina kẹtí rẹtin ọlọ́run ọba ní òun ti ràn yín ṣe láàyè tó pọ̀ wàyó mahinein bóun ṣe ràn yín ṣe níjọ hunain ìjọ ogun hunain if ajabatkum kathratukum níjọ náà lọ́hùn tí pípọ̀ yín agbára yín báwọn tó wà lórí ẹṣin yín ṣe pọ̀ tó tó jọ yín lójú ó fẹ́ mú yín gbàgbé wípé àránṣẹ́ ọlọ́run ọba ní mú ní jẹ́rí ogun ẹrúsìn ọlọ́run kíní yìí ṣe àwọn sọ̀hábà lákòókò tó jẹ́ pé àwọn ìran lárúbáwá kan tí wọ́n wà nítòsí mẹ́kà hawazin àti thaqif ìròyìn ti kàn wọ́n wípé maka ti bọ́ sí òjíṣẹ́ ńlá àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ lọ́wọ́ wọ́n sì mọ̀ pé tàbí ṣùgbọ́n kan ò sí tọkàn wọn bá ti balẹ̀ ní maka ìlú àwọn ni wọ́n ń yà á bọ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tó kọ́ àwọn ọmọlẹ́yìn ẹ̀ òun náà ni pé bọ́kàn bá ti ń balẹ̀ tágbára bá ti ń tẹ mùsùlùmí lọ́wọ́ a ní ojúṣe pé gbogbo ibi tí ò báyìí tí rọ̀ fún islam a ń láti mú islam débẹ̀ kọ́lọ́hún ó dẹ ilẹ̀ ẹbẹ̀ náà fún islam àwa ò lọ pẹ̀lú àníyàn táwọn amúnisìn fi máa colonize ìlú a lọ tan islam ká ń bẹ̀ ni ó wá dá wọn lójú pé ṣé yóò ṣe bẹ́ẹ̀ kọ́ ìgbà wo ni ó ṣe bẹ́ẹ̀ ni àwọn hawazin àti thaqif àwọn ìjọ wọ̀nyí tó wà nílùú tọ́ if wọ́n kó agbára wọn jọ wípé síwájú káwọn sọ̀hábà tó wá bá wọn káwọn ó lọ dènà dè wọ́n wọ́n sì ṣe bẹ́ẹ̀ ní ìtújẹ́ pé wọ́n yọ sí wọn lójijì wọ́n mi àwọn mùsùlùmí lọ́jọ́ tá à ń sọ yìí débi pé wọ́n fọ́nká lẹ́yìn òjíṣẹ́ ńlá sọlọ́láhu alayhi sallam bí wọ́n ṣe ṣe níbi ogun ọ̀ṣùd níjọ́sí ẹrúsìn ọlọ́run wọ́n ní tí kì í bá ṣe ìlérí ọlọ́run fáànù nábì níyì tó dá ànábì lójú tó fi jẹ́ pé ẹ̀rù kan kì í ba òun ní gbogbo ìgbà tí ń bá ń ti rántí pé ebọ́ lọ́hùn ló rán òun ṣẹ́ bá a ṣe ń bẹ àwa náà wípé gbogbo ìgbà tá a bá ti wà láàyè kan tá a bá ń bira ẹni pé ṣáàrà ràn ṣe lórí èyí tá à ń ṣe yìí wọ́n ní tó yẹ ká máa bira wa náà ni pé ebọ́ lọ́hùn rán wa ń ṣẹ́ tó bá ràn wá ń ṣẹ́ ṣé bó ṣe ní á jẹ là ń jẹ tó bá ti ń jẹ́ bẹ́ẹ̀ wàláhì ṣé ó ràn wá ṣe kọ́ ìgbà wo láàfojú ní àrànṣe ẹ̀ kù ká wá mú sùúrù pẹ̀lú ẹ̀ èyí tá à ń sọ yìí ó dá òjíṣẹ́ ńlá lójú débi pé nígbà tí gbogbo wọn sá lẹ́yìn ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní kébù sí iléyà ayohanas ẹ̀yin èèyàn mi ẹ sáré sí mi ẹ má fọ́n ká ẹ má bọ̀ ananabi yola kẹ́rìb kò sí irọ́ ń bẹ́ẹ̀ ọlọ́run rán mi ń ṣẹ́ anabi ọlọ́run ni mí èmi lọ́mọ abdulmutalib tọ́lọ́run rán sí yín ìran rẹ ní létí ni pé ṣé ń tọ́lọ́hún ọba pamíláṣẹ ni mo wà lórí ẹ̀ tí ń bá ti ń jẹ́ bẹ́ẹ̀ wàláhì ọkàn ò gbọ́dọ̀ mi àránṣẹ́ ọlọ́run ọba ń bọ̀ báyìí ni wọ́n fẹ́ káwa náà máa bira wa ní gbogbo ìgbà tá a bá ti wà lórí ojúpọ̀nà kan tọ́ta wa ń lérí sí wa <clears throat> tó ń fọn tó ń fagbára ẹ̀ dẹ́rù bà wá àbòsí ọwọ́ wa nìkan ló lè ṣàkóbá fún wa táwọn ò bá ti ṣàbòsí tó dá wa lójú pé wàláhì ibi ọlọ́run ọba ní àwà ní àwà bá a ṣe lè wù ká kéré tó ká máa fọkàn balẹ̀ pé ọba tó ran muhammad lọ́wọ́ lọ́jọ́ náà lọ́hùn kò kúrò láàyè ẹ̀ kò sì yí padà ẹrú sin ọlọ́run pẹ̀lú eléyìí al-abbas tó jẹ́ òun kù òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam òun náà gbà lẹ́nu anabi ó wá ń pè wọ́n yá ma'ashar ansar ẹ̀yin ansar ẹ̀yin ará madina tẹ́ gbà wá lálejò ẹ̀yin muhajirun tẹ́ ẹ bá nàbì ṣe hijira ẹ̀yin ara ṣájára ridwan ẹ̀yin tẹ́ ẹ bá nàbì jẹ́jẹ́ lábẹ́ igi lọ́jọ́ náà lọ́hùn ibolẹ̀ wà ẹ máa bọ̀ ó rán wọn létí ọmọ ànábì ádámà yìí ṣe kó má gbàgbé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó rán wọn létí ipò tọ́lọ́wọ́n ọba tò wọ́n sí pẹ̀lú àwọn oríkì tó fi kì wọ́n yìí wọ́n láwọn náà wá sá padà wá lẹ́yìn tí wọ́n ti ń sá lọ tí wọ́n ti ń fọ́nká wọ́n wá padà wá ọlọ́run ọba wá fi àránṣe látọ̀dọ̀ tiẹ̀ àwọn ọmọ ogun bó ṣe ń sọ fún anu súrọ́tì tóbà pé òun wá sọ àwọn ọmọ ogun kalẹ̀ láti ràn wọ́n ṣe lẹ́yìn tó ti jọ bí ìgbà tá a bá ní ọ̀tá ti borí wọn. ẹ ẹrú sí ọlọ́run ẹnìkan ò mọ̀ jáájà bí ẹni ọlọ́run bá ń kọ́ ẹnìkan ò lágbára bí ẹni tọ́lọ́run bá ń ràn ṣe pẹ̀lú bí gbogbo ẹ ṣe jọ lọ́jọ́ náà lọ́hùn tó ti bọ́ ọlọ́run wá sọ àwọn ọmọ ogun kalẹ̀ tójú òrí ó fi ran àwọn mùsùlùmí lọ́wọ́ wọ́n wá ní èèmọ̀ náà ni pé níjọ́ tí wọ́n ti ń jagun mùsùlùmí ò kó nǹkan ogun kó pọ̀ kó jọjú bí irú èyí tí wọ́n kó lógun hunaini rí kí ni ìdí ẹ̀ ni pé malik bunauf ẹni tó ṣe olórí àwọn kẹfẹ́rí tó líìdì wọn wá ja ogun hunaini yìí wọn ló ti pàṣẹ pé tayataya tọmọtọmọ ti dúkìá ti dúkìá ràkúnmí ilé kálukú ewúrẹ́ ilé kálukú àwọn fẹ́ kí wọ́n kó gbogbo ẹ̀ wá sójú ogun yìí ni kó fi jẹ́ pé ìgbàkigbà tí wọ́n bá ti ń wo àwọn aya wọn pé a lágbájá ó di ẹrú lọ́wọ́ àwọn mùsùlùmí okun àti ìjà ogun yìí níjà má padà yóò máa dé dẹ́mi wọn tí wọ́n bá ti ń wo àwọn ọmọ pé àwọn ọmọ òun ó di ẹrú à òǹtọ̀hún ò ní kọ̀ pé kẹ́mi òun ó lọ sí ju kí wọ́n kún wọn lẹ́rú lọ irú ìmúra yìí ni wọ́n múra wá wọ́n ja ìjà náà níjà pé káwọn ó lé mùsùlùmí wọlé láéláé ni ó wá fakójẹ́ pé nígbà tọ́lọ́wọ́n ọba fún mùsùlùmí níṣẹ́gun lórí wọn ghanimọ̀ ọjọ́ náà kò láfiwé àwọn onítàríx wọ́n ní àwọn obìnrin tí wọ́n kó lẹ́rú ńjọ́ náà wọ́n jẹ́ sítẹ́tọ̀ alaf ẹgbẹ̀rún mẹ́fà ràkúnmí ó ń lọ bíi twenty four thousand àwọn máṣíà bíi ewúrẹ́ bíi àgbò nǹkan kan àwọn yẹn lọ bíi forty thousand ẹrú sìn ọlọ́run tí kì í bá ṣe pé òjíṣẹ́ ńlá sọ́lá aláhùn aláhùn sálẹ̀mù àtàwọn tí wọ́n tẹ̀lé wọn kì í lose focus àwọn kì í gbàgbé ní táwọn ń torí ẹ̀ ń jà wọn kì í gbàgbé ní tí gbogbo gbòkègbodò àwọn tó dálé lórí tí ọ̀rẹ́ níyìmà ọrọ̀ ayé tó bá dé báyìí ó rọrùn fẹ́rú láti ṣìwàhù láti gbàgbé kí là ń torí ẹ̀ ṣe ń tà ń ṣe ṣùgbọ́n ọlọ́run ọba ó mú ànábì dúró lọ́jọ́ tá à ń sọ yìí bí nǹkan tá à ń sọ yìí ṣe pọ̀ tó wọ́n láwọn hawazin yìí wọ́n wá ṣèpàdé wọ́n rán àwọn tó jẹ́ aṣíwájú wọn sójíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n ní kí ni ó dá padà fáwọn nínú àwọn nǹkan tó kó nínú dúkìá àwọn àwọn kan nínú àwọn ṣetán láti gba islam andabi sallallahu alayhi wa sallam náà wá ṣèlérí fún wọn wípé tẹ́ ẹ bá ti gba islam gbogbo àwọn ọmọ yín ta kó lẹ́rú gbogbo àwọn ìyàwó yín bá ṣe pọ̀ tó yìí á dá gbogbo wọn padà fún yín lẹ́yìn tó dá wọn padà ó wá ku dúkìá tí kì í ṣe yàn kí ni ó ti ṣe wọn wọn ló jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó wá pa àwọn sọ̀hábà láṣẹ ó ní ta'alifan li qulubihim láti fa ẹ̀mí wọn láti fa ẹ̀mí wọn mọ́ islam èyí tó jẹ́ tèmi tó jẹ́ ti gbogbo ọmọ abdulmutalib mo dá padà fún ọ lọ́fẹ̀ẹ́ àwọn kan nínú àwọn sọ̀hábà náà ṣe báyìí ṣùgbọ́n èmi àwọn kan kọ́ ọ́ pé áá ah, níjọ́ ah, tá a ti ń rí ọ̀rọ̀ àríru eléyìí rí kí ni ó wàá fa ká tún dá padà fún wọn olùjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó wàá pe kẹ́lẹ́mọ̀ kan ó ní ya ma'ashara al ẹ̀yin ansor tẹ ràn mí ṣe nílùú medina ẹ̀yin tọ́lọ́wọ́n bá fi ṣe sábàbí tí islam fi mókè tírú eléyìí irú àránṣẹ́ ọlọ́run yìí fi ń tọ́ sí wa táwa tá a jọ́ lẹ́rí fi wá ń di alágbára alátẹ̀rọ̀dọ́n ṣé kò tẹ́yìn lọ́rùn bí wípé káwọn kan ó máa fa ràkúnmí lọlé kí wọ́n máa fa ewúrẹ́ lọlé kẹ́yìn ó jẹ́ tànàbì sọlọ́láhùn àlehùsálàm bẹ́ẹ̀ bá tiẹ̀ rí nǹkan kan míì mú lọlé ti yín kẹ́ ẹ mọ̀ pa ànàbì yọnu sí yín torí pé nínú yọnu ànàbì sí yín náà nìyọnu ọlọ́run ọba wa ẹrú sí ọlọ́run wọ́n nígbà tí wọ́n gbọ́ eléyìí gbogbo ẹni fẹ́ ṣagídí tẹ́lẹ̀ wípé kò yẹ kí wọ́n gbatọ́wọ́ àwọn padà ẹ̀mí wọn rọ̀ torí pé wọ́n pàtàkì ìfẹ́ ànábì sọlọ́láhu alayhi sallam ní ìtọ́jẹ́ pé ìfẹ́ ọlọ́run ọba náà ló túmọ̀ sí gbogbo ohun táwa náà bá ń ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ohun tá a fẹ́ ká máa rántí ní gbogbo ìgbà òun ni pé ọlọ́run kì í yọnu sí ni kéèyàn ó dẹni yẹpẹrẹ àmì wo lè wá a lè tálíkà a lè má lágbára lópin ìgbà tá a bá ti dúró ṣinṣin lórí ntọ́lọ́wọ́n bá pa wá láṣẹ ẹ̀ wàláhì àránṣẹ́ ọlọ́run ọba ń bọ̀ ìgbà tí ó dé sí tí ó fojú hàn wá la lè má mọ̀ tá a bá ti ṣe iyèméjì bójúṣẹ́ ńlá ò ṣe ṣe iyèméjì yìí ìjọmọ ẹ̀dá lè fẹ́ ṣe wálẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní ká máa rántí ìtàn yìí ká máa rántí wípé ọlọ́run ọba kì í ṣàdéhùn kó má múṣẹ gbogbo báyé ṣe lè wá wù fẹ́ pàtàkì lórí ẹ̀mí wa tó wọ́n ní ká máa rántí pé ayé náà lọ́lọ́run ọba kó jọ tó kó lànàbì lọ́wọ́ tó wá dá padà fáwọn tán nìyí tó ní eléyìí kọ́ làwọn bùkátà ìyọnu ọlọ́run làwọn bùkátà ó wá rán àwọn sọ̀hábà náà létí pé bí gbogbo ayé bá ń jẹ́ tiyín bí ìyọnu ọlọ́run ọba ò bá sí bẹ́ẹ̀ ẹ̀ ní nǹkan kan lọ́wọ́ ṣùgbọ́n ní bá ti láǹ nábì lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́run ọba ti wà lẹ́yìn ẹ̀ gbogbo ń tara ayé ń wá kiri ńlọ ti ní abẹ́ ọlọ́run ọba fẹ́mi àtẹ̀yìn ìdúróṣinṣin tọ́lọ́run àtànábì ó fi máa jẹ́ tiwa ọlọ́run dákun má ṣàìfún wa dúró àwa abẹ́ ọlọ́run gbogbo ibi tọ́ta islam ti ń mi mùsùlùmí ntọ́lọ́n fẹ́ kí mùsùlùmí ó ṣe táwọn ṣe ọlọ́run ó fi máa bá mùsùlùmí ọlọ́run má ṣàì dá wa padà láti lè máa ṣe àìlówó lọ́wọ́ wa àìní nǹkan ọ̀já wa gbogbo eléyìí ò tó fìyà jẹ wa tí ìmánì wa bá pé bọ́lọ́run ọba ṣe fẹ́ kó pé tí dúró ṣinṣin wa tó bá jọ bọ́lọ́run ṣe fẹ́ kó jọ àránṣẹ́ ọlọ́run ọba ní ń jágbára àránṣẹ́ ọlọ́run ọba ní ìyí jẹ́ kọ́ta orí ni yẹpẹrẹ abẹ́ ọlọ́run ọba fún gbogbo wa pátá tí ó bá tó a padà síbi tọ́lọ́ ni a padà sí ó bẹ̀rẹ̀ pẹ̀lú kémi ó padà síbẹ̀ kẹ́yìn ni ó padà síbẹ̀ ìkan ò wá tóbi jù ìkan ò kéré jù nínú ohun tí wọ́n fẹ́ ká fi padà síbi tọ́lọ́wọ́n bá tò wá sí ẹrú sin ọlọ́run ọlọ́run má ṣe wá lẹ́ni tí máa fojú kò nǹkan wẹ̀ sí ẹ̀ sayidina umar radiyallahu anhu wọn nígbà tó fẹ́ jáde láyé kàkà kú ó sì wo ẹnìkan tó dúró níwájú ẹ̀ ó ń pa aláṣẹ pé ya gulam irfa athawbak ìwọ ọmọkùnrin yìí fa ṣòkòtò rẹ sókè ẹni tó fẹ́ kú ṣe ń tọ́ ẹkọ́ rẹ̀ ó kàn nìyí ó rẹ́ni tí aṣọ ẹ̀ kọjá kókósẹ̀ lọ sísàlẹ̀ òun sì ni wọ́n ń du pé kó má kẹ́mi má bọ́ lára ẹ̀ yìí ó ní ẹ bá ń sọ fọmọkùnrin yìí pé kó fa ṣòkòtò ẹ̀ sókè fa innahu atkọ́lì rọ́bìk ó súnmọ́ pààyè ọlọ́run ju kí ṣòkòtò rẹ̀ kọjá kókósẹ̀ lọ wa á ń kọ́ọ̀lì thobik bẹ́ẹ̀ náà sì ni ó mú aṣọ rẹ mọ́ ju kó máa wọlé lọ kí ni ta fẹ́ lòun bẹ́ẹ̀ ni pé nínú pa fẹ́ padà sọ́dọ̀ ọlọ́run yìí ẹ dákun ẹ má jẹ́ ká fojú wo nǹkan kan pé kò tó nǹkan ni gbogbo tó bá ti ń dá wa lójú pé àṣẹ ọlọ́run ọba ni àṣẹ òjíṣẹ́ ńlá ni sọlọ́láhùn aleyhi sẹ́lẹ̀m ẹ jẹ́ ká fi eyín wa dì mú ká mọ́ ṣinṣin kí tiwa lè jọ tàwọn ẹni àkọ́kọ́ abẹ́ ọlọ́run ọba gbogbo bí tá a kù sí ọlọ́run dákun má ṣàṣàmójú kúrò fún wa àránṣe rẹ tó ṣe lérí ẹ̀ fún wa ìdúrótẹ́rú máa dúró tí fi máa jẹ́ tiẹ̀ ọlọ́run dákun má ṣàmú àdúró bẹ́ẹ̀ o àfi títóbi bàbí ọlọ́run ilẹ̀ wa tí a wà yìí a wà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọ̀tá fún islam tó sì jẹ́ pé wọn ò yé dètè mọ́ wa táwa ò bá ti ṣe ń tọ́lọ́run fi máa dá ẹ̀ dábò káàtà ẹ̀ kò sí tó yẹ kó bà wá lẹ́rù a gbọ́ ìkéde ọ̀tá ọlọ́run kan tí wọ́n ló ní gbogbo ibi tí wọ́n bá ti rí àwọn kan kí wọ́n máa pa wọ́n ni àwọn fúlàní ó sì dá wa lójú pé fúlàní kọ́ làwọn kórìíra torí pé ìgbàgbọ́ wọn ni pé gbogbo fúlàní mùsùlùmí náà ni gbogbo orun tí irú àwọn wọ̀nyí sọ yìí tó jọ yìí tí kan nu wọn ti sọ rí ń jọ sí tó ní gbogbo ẹni tí wọ́n bá rí ní mùsùlùmí tó wọnú ilẹ̀ chọ́ọ̀chù òun ó mọ̀ ọmọ wọbẹ̀ ni o atẹ́gùn fẹ́ wá ni kí wọ́n tẹ̀ tó sọ fóun kí wọ́n máa sọ orí ẹ̀ kalẹ̀ àwọn tó ń sọ orí eléyìí tí wọ́n sì ń mú jẹ tó sì jẹ́ pé mùsùlùmí ò gbọ́dọ̀ sọrú ẹ̀ kí wọ́n má máa wá kiri abẹ́ ọlọ́run irú agbára tí ó tẹ mùsùlùmí lọ́wọ́ tá a fi júwe ibi tó yẹ kí irú wọn máa wà fún wọn ó dàbí ìgbà tá a bá ní agbára náà lè tẹ̀ wá lọ́wọ́ mọ́ ni ṣùgbọ́n wọ̀rọ̀ bíl kàbà tá a bá mú sùúrù tá a ṣe sùúrù lórí ntọ́lọ́run ní ká wà tá a wà lórí ẹ̀ ó pẹ́ lójú wa ni ìgbà náà ń bọ̀ tọ́lọ́run ó gbé agbára lé mùsùlùmí lọ́wọ́ tírú wọn ò ní lè máa sọ àsọmújẹmọ́ àbẹ̀ ọlọ́run sùúrù tá a ṣe tíró àránṣe yóò fi bá ọlọ́run dákun máṣe àkọ́ àmọ́ ṣe o ìdúró ṣinṣin lórí ẹ̀sìn ẹ̀ tíró àránṣe yóò fi dé bá wa ọlọ́run máṣe àmú wa dúró lórí ẹ̀ ìkan wa tóbi lójú ọlọ́run ó wá kéré lójú tiwa ọlọ́run má fi ṣàdánwò fún wa gbogbo ntọ́lọ́run bá fẹ́ tànàbí fẹ́ ọlọ́dàkùn jábà pàtàkì ẹ̀ subhanakilahum bihamdik ashadu allah ilaha illa ant